Yes. نعم سلام مباي أعوذ بالله من الشيطان الرجيم فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا It's <laughs> awesome. أعوذ بالله من الشيطان الرجيم فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق حقا وفضله بغير حق ṣe nìkan. أعوذ بالله من الشيطان الرجيم فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا قل وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلاً أعوذ بالله من الشيطان الرجيم فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وكفرهم بآيات الله وقتلهم الأنبياء وقتلهم الأنبياء بغير حق وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل وقولهم وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون فلا يؤمنون إلا قليلا الحمد لله الله تبارك وتعالى جامعة السواج عدو للعب هما قبل هما أولاهما هما إظهارها أولاهما يظهرهما فليحرم ربنا إلى أولاهما إظهارها فالفريق أولاهما إظهارها فليعرف يا واضرب مع عشرة خذ هو من ابن حجك وخذ حقيمه خذ هو من ابن حجك وخذ حقيمه من ابن حجك وخذ àfihàn méjì ni ọ. من إبد حجك وخص أقيمه من إبد حجك وخص حقيمه مثل ثانيهما إجرامها في أربع وعشرة أيضا ورمزها فحسب وعشرة أيضا ورمزها فعيد ṣé kò sẹ́ni ẹ̀ka tí arúgbá parí yẹn títẹ̀lé ìlú àná. Sáàmì ìmọ̀ ìbẹ̀rẹ̀ ọ̀hún ọ̀gá sí arúgbá yìí ọ wà bẹ́ẹ̀ tẹ̀lé ìlú lánàá nù nípa rẹ̀ lókè ètè ẹ títẹ̀lé ìbá tù wà bẹ́ẹ̀ kó yọ kó tí ó ti kò títẹ̀lé ìlú rẹ̀. Ṣéṣe arúgbá yìí o arúgbá yìí kò sí alákọ̀ọ́kọ́ yẹn kọ̀ọ̀bùlá arúgbá yìí yẹn ní tó ti ti gbélé ìkò ní ẹni tó bá ti wà á mẹ́mú mọ̀ kó wà nù àwọn kan ló gbé béèrè kó parẹ́ kó fi kẹ́sọ̀ ní kẹ́sọ̀. ìrìn kù sáàní ìhìnmá ìdẹ̀rọ̀mù ha wà á ṣẹ́rọ̀ bíi. ṣèlúwà fáná àti bùsùn máa ń ṣe rọ̀ṣẹ̀ máa ń kà fún bí fúdà ní àtúnfẹ́ sáwà ni. اطلب عليه اطلب عليه اطلب عليه ابنهما في رحمن رحمن رحمن تقول بسبانهم ويعرف اطلب عليه اطلب عليه اطلب عليه اطلب عليه اطلب عليه اطلب عليه اطلب عليه رحمن تفوز رحمن تفوز رحيما تفوز gbogbo àwọn àwọn onípàkó rẹ̀ káàkiri tó bí ẹni ìdọ́pẹ̀ ń rọ́ọ̀mà wà ìdọ́pẹ̀ ní rọ́ọ̀hìmá ضعفوا أعطاني من ذو شيء فل ولا ملولا سمها عمرية gbọ́n mi yẹ wà láàmà lúlá lúlá ni o kò ṣe wà láàmà lúlá o ògùn ẹgbẹ́ sọ lúlá ni tó ti yẹ wà láàmà lòlá sami ha ọmọrìyá ètò kọ́mọ o ẹni tó bá ti jẹ́ pé kọ́mọ ló wà níbi tẹ̀ kó sọ ti sùkúù wà láàmà lòlá sami ha ọmọrìyá. Mọ́sọ̀ pé kọ́mọrìyá tó bá fẹ́ ka òdodo lò wà láàmà lòlá sami ha. أمريا ولا الأخرى سمها شمسية ولا واللام الأخرى كتي ولا الأخرى واللام الأخرى شمسية وأظهرن لام فعل مطلق في نحو قل نعم وقلنا في نحو قل وقلنا والبقاء قالوا لك يقع له lórí ni o lórí ni o. láàmì àríhà láàmì kọ̀bẹ̀lá áhùrùkì ìlàhùmà. ìlàhùmà ìhàwùmà fàlùkàrí. ìlàhùmà ìhàrùhà fàlùkàrí. أولاهما إذهابها فلتعرف قبل أربع مع عشرة خذ علمه من بر حجك وقف عزمه ثانيهما إدغامها في أربع وعشرة أيضا ورمزها فعل ورمزها فعل ثم في رحما تفز رحما تفز رحما تفز بالبانعا تحت أظن ذو فريقر ولا ملولا سمها قمرية واللام ذخرى سمها شمسية وأظهرن لام فعل مطلق بنحو قل نعم وقلنا والتقى Thank you. Uh-huh. bọ́ọ̀dà àlè bá wọn rárá ilé o díẹ̀ ló tó fẹ́ takú ẹsẹ̀ kàtà lánàá díẹ̀ bóòtù ní ìjẹ́ lónìí. لله بلام الحال بلام الحالان قبل الأحرف أولاهما بلام الحالان قبل الأحرف أولاهما إظهارها فلتعرفي أولاهما إظهارها فلتعرف قبل أربعين مع عشرة خذ علمه من إبغ حجك وخف عقيمه من إبغ حجك وخف عقيمه ثانيهما إدغامها في أربعين وعشرة أيضا ورمزها فعي وعشرة أيضا ورمزها فعي تبص في الرحمن تعفوز بيبتعني عن تبص في الرحمن رحمن رحمن تعفوز رحمن تعفوز بيبتعني عن تبص في الرحمن تعفوز بيبتعني عن دعسوا أدني ذر شريفا للكرم ولا ملولا سميها قمرية ولنا الأخرى سميها شمسية وأظهرن ما في مطلقا في نحو كل نعم وكلنا والتقى nígbà tí kòránì tán ní báàbù tó pàtàkì sálàyé àti pàtàkì gan ẹ títí sáǹsì náà títí mo fún wa níbi ìfà sẹ́yìn tá a bá fẹ́ ṣe ìfà tí yóò bá sọ̀ra láàrin àárà tó ṣíwájú nínú tàbí tẹ̀ fà àti nínú yẹn ẹlòmíì máa ń ti àárà tó ní ìbọn kí mo kọ́ ẹ tí ìwà bẹ ṣe fàá kúntùn ẹlẹ́bí ọ̀wà ní kúntùn kúntùn ẹ ti dìbò ẹ tí mo ti di wá sáà rẹ yẹn kúntùn mínkún mínkún kò sí yẹn wà mínkún kí ẹ ṣe yóò ṣe àrùnkún àrùnkún ni yóò ṣe tó ti yẹ yín tó a jọrọ sọ̀rọ̀ àfọwọ́ àlára àwọn common error táwọn èèyàn máa ń ṣe bọ́ ẹ̀ ló mọ̀ tẹ́ bá sọ wọ́n yàn fẹ́ kó ṣe ní kéjì yóò ní ara ibi àrùnkún ni àrùnkún kọ́ ni àrùnkún náà lọ́wọ́ àmẹ́ èyí ṣe àrùnkún àrùnkún tó ti yẹ kó ń tún ètò kú ń tún tó yẹ yín sọ́ọ̀rì lójú mo fẹ́ sọ ní ẹ̀ ẹgbẹ́ tí mo gbọ́ ṣé ìsàfẹ́ kọ́ ní ìsìn wọ́n ní àkáàmì láàmì àdí wà láàmì ìfẹ́ rẹ̀. wàlámi alfẹ. àwọn ìdájọ́ tó wà fún láàmù àlì àti láàmù alfẹ. wọn làwọn fẹ́ ايه، ايوه لما في هذا في لام هذا هو العصر قام لام علم ولام جنين فعلي تصم لام علم يتصل علي على كلا تمام àlejò sọ́la yẹn lè tẹ̀lé tòwàsí àdúrókọ́ kò ṣe gnostic sí láàmù àlefùnù ara ìsìnmù láti máa rí alì ṣùgbọ́n láàmù tó máa ń wà lára ìsù méjì ìfẹ́ ọ̀kan tí ẹ̀gbọ́n mi látin àpọ̀lẹ̀ ní báàbù yìí láàmù márùn-ún ló máa ń sọ sọ́la yẹn lè tẹ̀lé. wọ́n sọ̀rọ̀ ṣùgbọ́n òní ó sọ̀rọ̀ nípa méjì mẹ́ta rẹ̀ àwọn wà mara àrùn tó yẹ yín báyìí á tún wá gbìyànjú láti mú àpèjúwe wá mara àrùn tó bá rí bẹ́ẹ̀ sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ tí ra tẹ̀jú ìdúná ṣe máa ń tọ̀nù ọ̀pọ̀lọpọ̀ ni mo sọ ọ́ tí wọ́n bá ń ṣàlàyé lọ wọ́n padà tàlẹ́yìn ẹ̀jẹ̀ òpè aláwọ̀kọ́ wọ́n á ní láàmù alí ẹlẹ́ẹ̀kejì láàmù alísì ẹlẹ́ẹ̀kẹta. láàmù alfẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ láàmù alhaq ẹlẹ́ẹ̀kàrùn-ún láàmù alhaq ẹjọ́ ó di mélòó wà máa mẹ́ẹ̀dọ́ ṣé wà á bẹ̀ ni ọ̀dọ̀ aláàmù fẹ́ẹ́ láàmù ṣàrùfẹ́ àti láàmù amúrì ṣé yẹn báyìí báyìí láàmù mara àwọn ọ̀làmù ń ṣùgbọ́n àfa wa ń bì ó sọ ilé ó sọ ilé ọ wá sí mẹ́tẹ̀ẹ̀ta ilé tó yẹ yín báwọn ó fi ilé ilé ẹ̀kọ́ sọ ó fi ilé ilé ẹ̀kọ́ sọ ó fi ilé ilé ẹ̀kọ́ sọ. báyìí nìyí ọ̀sìn àti kọ́ eléyìí tó dáa jù ní pé kó sọ̀kọ̀ kan lọ́tọ̀ọ̀tọ̀ tí ó ti yé ṣùgbọ́n láàmù tó wà bí tó jẹ́ láàmù alì láàmù ọkọ̀ náà láàmù tó kọ̀ náà gẹ́gẹ́ bí ọkọ̀ ni alì máa ń wà ìyẹn ló fà á tó fi jọ jẹ́ wípé ẹja bẹ̀rẹ̀ láti di láàmù alì. láàmù lèyí láàmù tí máa ń bẹ̀rẹ̀ rí méjì ẹnìkẹ́ méjì ni láàmù lèyí alákọ̀ọ́kọ́ òhun ni láàmù àtìlẹ́yà láàmù àtìlẹ́yà náà ìpìlẹ̀ nínú ọ̀rọ̀ sọ́la yẹn nìkan nínú ọkọ̀ yẹn ìpìlẹ̀ ní olè yọkọ̀ bí láàmù tó àgbẹ̀ kọ́lì ọ̀lìbò ọ̀lìbò ọ̀lìbò sọ̀kì láàmù wà ń bẹ̀ láàmù ọ̀kan láàmù tó bá ti wà nínú ọkọ̀ tó jẹ́ ara ọkọ̀ lámùkùnrin láàmù ìjà láàmù ìpìlẹ̀ jẹ́pẹ́ ìpìlẹ̀ ní lára okọ̀ yẹn ìdájọ́ láàmù yẹn nínú tẹ̀dúì ibrahim ibrahim yẹn mọ̀ ṣe sí yẹn ní sùn ẹ̀kọ́ ti pé ọkùnrin ọ̀há àgbẹ̀ta ọkùnrin ọ̀há àgbẹ̀ta. حكمها الإبطال sórí wa ẹlẹ́ẹ̀kejì wọn ni ká mú láàmù lé tó lè ṣe ara ìpìlẹ̀ ọ̀rọ̀ ó lè tàn sóde ṣe wá rí irú rẹ̀ ní alien ṣé ẹ̀mọ́ kí wọ́n kọ́lé mọ̀mọ́lé ní àlùkọ́lé ajẹ́sẹ̀ alìtọ́ wà ní alkọ́lù yẹn záìdá tó di ẹni tẹwàá záì ọkùn sí méjì ẹwọ́n àdé o záìdá eléyìí tó lékún tó jẹ́ pé kò sí yọkú òní.

ìbéèrè alẹ́bì nínú àwọn àdàfún àwọn olùmọ̀ọ́sùlà ṣẹ̀fọ́ alẹ́ wàá tíláàbù wà ní ìwọ̀n náà ìgbà kò ṣe yọkù ẹ̀jẹ̀ ní alẹ́bì ní yọkù tí ó yẹ àjọ yìí. bí al'an ní ìsinsìnyí kò sí yọkú bí ìlíyàfà ìlíyàfà. Tẹ́rí eléyìí ìdájọ́ rẹ̀ méjì àwọn kan ń bẹ amáṣe bọ́ọ̀bù wọn àwọn kan ń bẹ amáṣe bọ́ọ̀bù wọn lórí ẹ̀sọ́ sí méjì àwọn eléyìí ìdájọ́ wọn àlejò àwọn eléyìí ìdájọ́ wọn àlejò bọ́ọ̀bù. tó yẹ ibà sọlá ní kò mo ti yẹ kó rí. زائدة غير لازمة eléyìí tó lékún lára orúkọ ṣùgbọ́n kì í ṣe ọ̀rọ̀ alábàákú ẹ̀wà kú lára ẹ̀ tóyẹ ìyẹn gángan ni ti ayé tá a fẹ́ sọ̀rọ̀ parí níbi ọ̀rẹ́ tóyẹ yẹn sùn alẹ́ ní sàmùsùn alẹ́ ní àṣàmù alẹ́ ní kọ́mọ́nù alẹ́ ní àlẹ́ kọ́mọ́ ìyẹn wà á jálá rẹ̀ jùlọ tó bá sọ̀rọ̀ tóyẹ. tó o bá yẹn ní sọ́yẹ́fẹ́ ti mọ̀ wípé láàmù àlẹ́ yóò padà di mẹ́ta méjì ni ìgbà yóò padà di mẹ́ta síbẹ̀ ní àìsàn méjì ni ìgbà yóò di mẹ́ta ìgbà yóò kan ló sọ kò sọ kan bọ̀ méjèèjì ni àti kọkọ bó ṣe ká kọ kẹkẹ rẹ tó di ẹ ń sùn ẹlẹ́ẹ̀kejì ni láàmù fẹ́ẹ̀ láàmù fẹ́ẹ̀ yìí yẹ so ẹ sì mọ̀ yí pé eléyìí ní ìsìn a máa padà discourse ẹ̀ nínú. ilé orin tó ti ẹ̀yìn wáyé ilé yàrá máa padà dìsọ́ọ̀sì ilé mi mo kàn fún wa ní bàgíráǹdì padà sínú ilé orin yẹn tá a máa padà tú àwọn tó ti sọ̀rọ̀ yẹn lẹ sọ̀rọ̀ mi yẹn náà ẹlẹ́sẹ̀jì òun ni láàbò ti tè ìyẹn náà ó sọ mo rò pálá rẹ̀ ẹja sọ́jú ní olè òun báyìí. sórí ẹyin so eléyìí tí òun sọ ká lọ si ó ní láàmú ìhàm ẹ jẹ́ akọ́mú láàmú ìhàm. láàmú alhàm tí ẹ láti bẹ̀rẹ̀ dọ́pin ara ti méjì ló wà ní tó sì ṣe láàmú wà lára rẹ̀ tó ní tẹ́lá wọn láàmú ká sọ ìsọkún wọn dà ní o láti ń kọ́ wọn o lóde ìsọkún ni wọn dà o gbogbo wọn o lóye ní o jẹ́ pé ó kọ́ oníṣẹ́jú ìdí máa ń pè ní àlàmá àtàwàtì àlàmátú wọn dàbí jọ́jú máa ń kọ́ ní àlàmátú àtàwàtì àwọn aláàmú tó gbà sọkún tàbí jẹ́ ní àlàmátú àtàkínà. ìdẹ́kọ̀ yẹn wà tẹ̀tẹ̀. sọ àjọ mi òun kàn mọ díẹ̀ nílẹ̀ torí pé kíra rẹ̀ ọkọ̀ fẹ́ni tó ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀. tí ti yé sàmáyé tó àlè àìsàn ìpínlẹ̀ àìlè ní èyí rẹ̀ báyìí bí yìí ọ̀nà àná àfihàn ايام ينفع كلاب والعاجر وعيد نعم كلاب هو على رأي اصدق على حمد باي أتي هاي مجيء تدوات الأمر الحرف تجديد عرب مجيء تبقى تو هاي أتبالي tó àwọn wá rí ká fọjú wẹ́wẹ́ olóṣù mọ̀ pàmò yẹn lọ. àà ní fọjú wẹ́wẹ́ á wà á sọ nígbà tó ti lè wá àyà kàbù lórí ẹni ìyọ́nà wá fẹ́ fún wẹ́wẹ́. ẹ̀hẹ́n báyìí ìdájọ́.

tóbi tẹ́ bá pàdé gbogbo ara fún báyìí tó ṣe bóòlà ìyáàdìlá kálá báyìí tó ṣe bóòlà ìyáàdìlá sáfẹ́ ìlú àràbà ṣe ṣùgbọ́n tẹ́ ọkọ̀ bá ilé pàdé láàmù tẹ́sí láàmù méjì lọ́jọ́ nìkan ti pàdé àṣetọ̀. ìlànà sọ pé ìlà ìgbà lánàá wà náà tọ́ra yìí ti fàdé ìdìbò ẹ̀kọ́ tó wájú fàdé ìdìbò. كلا بل لا يخافون الآخرة بل لا يخافون بل لا يخافون يعني بل لا بل لا nítorí pọ́ pàdé fún mi ò láàmù. ṣùgbọ́n báyìí tó fìrú rẹ̀ ìhàyà àtàdúnyà báyìí tó fìrú sẹ̀gbẹ́ ibrahim làjọ gbogbo ń dáhùn sọ hasbad wáyà house ni o sórí yẹyí báyìí bẹ́ẹ̀ náà ni rọ tó wáyé tí rọ ló pàdé bá rọ wọn a ó ẹ mọ̀ dàmí lò kó rọ́bì kó rọ́bì tó dé kó rọ́bì kó jẹ́ ni rọ́bì kó rọ́bì kó rọ́ lè kó rọ́ kó rọ́. والرب إما مَا ما يوعدون قال رب احكم بالحق قل رب احكم بالحق سوري يا جماعة كلمة صعودية لام حرف يظهر لي يعني طبعا قال لي لام عشرون يو الله سوري يا جماعة láàkín àyàfi kan wà ó ní wípé òun ni wí lọ́dọ̀ house pẹ̀lú mọ́jẹ̀mọ́ pé ká yọ mọ̀tò fífi ìnàlẹ̀ lórí fásitì tó wà olójú ló ti bá rán ọ̀dà tí mo sọ lẹ́ẹ̀kan ká mọ̀ wá lọ́dọ̀ house nítorí bíṣọ̀pù bí ìyá ayọ̀ bá lọ́ọ́ náà kó ń bẹ̀ sẹ́kọ̀rọ̀ àti kìnnì wà ń bẹ̀ báyìí àti ọ̀rọ̀ ẹ̀sán ti pàdé àti sọ fún agbẹ́jọ́ bá pàdé kí la mọ̀ ń ṣe ṣùgbọ́n nítorí sákìtì tó wà ń bẹ̀ yẹn bá rà sí. kẹ́lá báyìí rọ́ọ̀nù àlà olóbìnrin wọ́n sọ pé bá rọ́ọ̀lọ̀ torí ṣàtúbíyà ọ̀tọ́ báyìí ti gbọ́ ó sì ti hàbùsùn. ẹjọ́ sọ̀rọ̀ mi ti yẹ yín báyìí sẹ́lẹ̀ ti kílẹ̀ aláwọ̀ tí arúgbó ti kílẹ̀ àbọ̀ a ti mọ̀ pé asúlán sẹ́lẹ̀ dájọ́ rẹ̀ alẹ́bàá àyàfi okùn láàmù làwọn. láàmù làwọn ni láàmù máa ń wọlé sọ. فعل مضارع لام فيما وليت فعل مضارع tí ó wà tí kò máa túmọ̀ pé à ń pàṣẹ. sọ́la yìí ti nínú ọ̀pọ̀ àwọn ọlọ́ọ̀ni tó mọ̀lì yàkọ́bù fàfàfàfà wàlíyóṣù lọ́dọ̀ọ̀rọ̀ wàlíyàpọ̀ wàṣù gbogbo ẹ̀ amú sẹ́ẹ̀mọ̀ tá. ó ti rẹ ọkùnrin. jókòó rárá kí ló ń ṣe lórí ọ. ó ò ní yá kàkà ọkà jókòó èmi tí mo wá ń sọ̀rọ̀ jókòó. ẹ jọ̀ọ́ tó ti kílẹ̀ àwọn àmì àwọn láàmù yẹn tó bá ti jẹ́ láàmù àwọn láàmù tá a fi ń pàṣẹ. ọ̀yẹ́ tí a ibùdó àjòrò wọ́n sọ pé àlàmù mẹ̀dúnmú àbàdà tí a máa ń nà padà nítorí tí wọ́n sọ bẹ́ẹ̀ yẹn lọ́dọ̀ àwọn ará wúfà tí ilẹ̀ àmù aṣìlò rẹ̀ láàmù làmù gbẹ̀gbẹ̀ ló ṣiṣẹ́ wọn kàn parẹ́ tí ó di ẹ̀yìn tìǹbì lójọ́ sọ pé mẹ̀dúnmú àìmọ̀tẹ̀ fún mi lọ bọ̀rọ̀ bọ́ ìdájọ́ rẹ̀ yẹn lùfáàrù tó ń mẹ́yìn yàtọ̀ fún tó ti sáfà sáfà wẹ́lìyóòsù wẹ́lìyá ọ̀wáṣù tó ti yé ìdájọ́ rẹ̀ kí ni o alìkẹ́ mùsàárù. ẹjọ́ tó ti kí àwọn ọ̀dà máa wà kí n tó ṣàlàyé kó dárú Abu Hanifa mọ́jú àtàlà sọ̀rí àná tó wà pẹ̀lú wa lọ́wọ́ sọ̀rọ̀ ọmú mi tó wá fẹ́ jẹun ní ọlọ́ jẹun ẹjọ́ tó yé níbẹ̀ yẹn tẹ́ ẹ mọ̀ pé ní ìsìn àwọn eléyìí tí ọ̀sọ̀ àti sọ́ba yìí káwá padà sínú sínú tíra. líláàbí ààyè ṣáàláàbí ọ̀bẹ̀ láyé rúfí òláhùmá فالفاعل فيه فليعرف قبل أربعين مع أشرف خذ علمه من ابن حتى توقف ثانيهما في أربع ẹ̀dá. Ẹ̀mẹ́ máa ń tà fún dáa. سوء ظني والعمل لا والعمل غران وأظهرنا في نحر كل نعم وكلنا والتقى نعم pẹ́ lórí ẹ̀dùn ìtẹ̀sí mọ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ kọ̀mọ̀rí àdùsà ìtẹ̀sí àbí bẹ́ẹ̀ kọ́ nǹkan pẹ́ lórí ẹ̀ lọ́yọ̀ ó ní ìlànà àìsàrà ó ní láàmù tó wà níbi ó ní ṣe sí méjì kọ́bẹ láyé arúgbó nígbà tó wá síwájú sí lárúbáwá nígbà tó bá wá síwájú àwọn lárúbáwá. ìyẹn ló fi pè ní. ó ní òòlà ha alákọ̀ọ́kọ́ ha méjèèjì ìbùhárùhà fàlùtòrọ́fì ìbùhárùhà fàlùdàrẹ́fì ìbùhárùhà fàlùdòrọ́fì. ó ha, ìdájọ́ ẹ̀ ha ah, nǹkan lọ fẹ́ kí ni o nǹkan lọ fà á. tó yẹ báyìí nìkan ìfọ̀há ń wáyé tó bá wá síwájú ara mẹ́la síwájú ara mélòó mẹ́la lójú ọ̀sán pé kọ̀bílá rúbà máa sọ̀rọ̀ pé ó ní tó bá wá síwájú mẹ́rin mẹ́rin tó wà pẹ̀lú mẹ́wàá rọ́bìlà àgbà ìmáà àṣàkọ́tì four plus ten kí ló fún wa ọ̀fọ̀ amẹ́la ó ní kò bẹ́ẹ̀ lè máa bọ̀ ó ní máa rẹ̀ ní gbà á kò dì í ìmọ̀ rẹ̀ ní fún ṣẹ́kẹ́ ni gbà á kò fún ó láwọn wọn bẹ nínú ipò ìhàjì àfẹ́yìmáhù òun gẹ́gẹ́ wà pàtó ó ní ipò ìhàjì jákà. gbìyànjú kọ́ wá hajj rẹ ṣe kó jẹ́ hajj tó ṣe pé láàjì láti wà láàkóso kọ̀ ọ̀là rọ́fà láàrọ̀ fàtà wà láàkóso kọ̀ wà láàjì ó ní hajj tó ṣe tó mọ̀ yébùn kì hajj dáka wá rẹ ọ lọ ó sì ó wípé wà láàkóso wà làlóṣù tó bí ẹni wà kọ́ wá bẹ̀rù síbẹ̀ ájìrì ọba jẹ tó ọba ti ṣe ní wàláàrọ̀ fàfà wàláàfùsù kọ̀ tó ti yẹn báyìí tó báyìí ó gẹ́gẹ́ náà ti fún ara rẹ̀ nínú fàtúṣòwò àkọ́fàáyì tó ti yẹ afáàrẹ̀ tá a sọ yẹn kí ló kọ rẹ̀. àáfàá yẹn ọmọ àáfàá yẹn ó ṣe ṣọ́ọ̀kì kíra yìí bí fọ́ apá àkọ́kọ́ bẹ́ẹ̀ amájú ọkọ̀ bẹ́ẹ̀ ó ṣe ṣẹ́fù kíra yìí bí fọ́ tóbi yẹn mo fẹ́ kẹ́ mọ́ yẹ kẹ́ mọ́ yẹn náà ìgbà tá àáfàá yẹn wá sí ṣẹ́fù rẹ̀ ń tẹ̀ ó máa ń rí páàkì ọmọ àáfàá tóbi yẹn torí yẹn yẹn náà àfàgbà tóbi ọwọ́ àti kíra ó ṣe ṣọ́ọ̀kì kíra ọmọ tẹ́ wú bàbá rẹ̀ ìjàdẹ́ ni wọ́n á fẹ́ ṣe tiẹ̀ padà bẹ́ẹ̀ mọ̀ kí ń tó ṣe tíra àtẹ̀tẹ̀ tó bá wá ti fẹ́ omi àáfẹ́ rọ́bìṣì àkọ́kọ́ kọ́ afẹ́fẹ́ rọ́bìṣì wà ti àṣìlò tó bá ti wá ń sọ̀rọ̀ lọ níbi ìwà ìjọ àmọ́ ìfàkì tó yẹ lọ wò nínú ìdíwà sódà <laughs> méjèèjì ẹ̀ ń jọjọ mọ́ tí wọ́n fẹ́ jẹ́ nítorí wọ́n fẹ́ pàtẹ́ lò níjẹ̀ ní ìdíwà wọn ló ti ẹ jọ nínú ìhàjì dákàwà kan àkéèyàn tẹ ẹ bá wò tíra tó bá wà tí wọn bá bracket lọ bracket ẹ tí wọn bá ti bracket wà bracket ní ìwé eh, báyọ̀ kí lélẹ̀ ló nù ọ́rà mi wọ́n sì lélẹ̀ mọ́ ìyẹn sì bá mi pàǹkẹ́. ẹ ẹ tẹ bá kà á Hamza bá bọ́ì lọ́dẹ́ bá kàdé mẹ́la yìí o kọ̀mọ̀ríyà gbogbo mọ̀ tó Hamza lóde òde kúlù alẹ́ ilé mórí bá ìbá ẹnu ọdún àpéjúwe rẹ̀ náà ìyẹn kò ní ìta pẹ̀lú àbí. sọ́yì onífàárì ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn méjèèjì ìdùgbọ́ ọ̀mà oníkàṣẹ ìdùgbọ́ ọ̀mà ẹ̀ sí àrùbáì sí ara ara sí mẹ́rin máa ti àrùbáyé wàá sọ̀rọ̀ tó. pẹ̀lú wáyé náà ó ti àkọ́kọ́ rẹ̀ ayò bọ́ọ̀n pẹ̀lú mẹ́wàá bákan náà di àkọ́kọ́ tí ó ṣe ń dọ́gbọ̀n sí fourteen fourteen ó ní wà rọ́mù gàmà báyìí rọ́mù rẹ̀ àkọọ́lẹ̀ àwọn ará sọ ní bọ̀ lọ hàn látara wá èyí tó ti sofi ilẹ̀ amúrù ní fáìlì yẹn tó ti yẹ abàánú rẹ̀ lórí pípa harfu harfu lẹ́yìn la ha tó ti yẹ wàhálà yìí èyí ti ìdí arúgbá ìyẹn náà gbọ́dọ̀ yìí tẹ̀lé kó bàbá fáìlì ẹ̀ ẹ́ ṣe fi ń sọ ìparí méjèèjì ń bára wọn ní òfin gbọ́dọ̀ jẹ́ arúgbá yìí. tó bá ti jẹ́ bẹ́ẹ̀ lánàá nta ọ̀làná. tọ́ ṣókè à lọ́yẹ̀ ọwọ́ aláwọ̀ náà rè oyè wọ́n rà wá pàpọ̀. àkọ́ọ́mà ṣàìdá àjà àti قامت الكبرى فإذا جاءت خبرا دوتي ايش اه ايه ثم اه دوتي ايش ìdí lè parí àbíbọ̀ rẹ̀ ìdí ọ̀sẹ̀ tí ń bá yẹn sùn pé gbìyànjú kọ́ ọ́ọ́bà ọmọ yẹn tó dáa ọmọ rìn kọ́ ọmọ jẹun tó dáa ọmọ buhari nǹkan tó pọ́jì lọ́kẹ́ tó mọ̀ sí rọ́ṣmà rọ́ṣmà rọ́ṣmà lẹ́yìn ìgbà náà máa jẹ nípọ̀ dàyẹ̀ nípọ̀ máa dájú pọ̀ fóònù tó bá ti ń ṣe bẹ́ẹ̀ ó jèrè lọ́dọọlọ tó fi ó ní wí gbàníà bí ibi tí wọn gbà lẹ́yìn lálejò láti bí àyàn máa gbàlejò ẹ̀yìn tó dó ní ìjẹ̀rà sálàyé èèyàn gidi ni wọn gbàlejò ẹ wọn gbàlejò ìjẹjà kúta dọ́àtú àbọ̀n ní kìrùkìrù lọ pátì wọ́n rí kìrù táwọn èèyàn lọ pátì zoro sari ifanu lọ máa bẹ ẹni adi wò lè kárọ̀ kó lè kó àpàlẹ́ rẹ̀ rẹ̀ hàn wọ́n yẹ kó wà lára rẹ̀ kó lè kó rọ̀ tó kí ẹsìlẹ tó ṣe pé kó lè bá àwọn arọ rẹ̀ gbà lọ́dọ̀ rẹ̀ òyìnbó tí wọ́n láwọn kan nǹkan ìyẹn lọ ọmọdé ayọ̀ àkọ́fẹ́ mọ̀ ní bára ẹjọ́ ń sóyé mo rò pé ẹ̀ka sẹ́mi àfọ́ọ́kọ́ gbogbo yẹn ẹ bá ti mọ kọ̀mọ́rí àti sàmùsí àti. ó ní wà lábẹ́ yòówù la sami ha kọ́mọ́ríyá yọrí ilé orin ló ti tún mímu yẹn ní sọ̀kan wáyé lákọ̀mọ́ríyá rẹ̀. wà lábẹ́ yòówù ọ̀ sami ó ní lábẹ́ alákọ̀ọ́kọ́ máa pè ní kọ̀mọ́ríyá wọn pè ní ọ̀nà ìjà láàmú ní kọ́mọ. ajẹ́rí pé tí wọ́n bá bí ọ́lẹ́ rẹ̀ pé kí ni ìdájọ́ àlùkọ́mọ̀ tó bá sọ bẹ́ẹ̀ wọ́n sọ wípé ìbáru láàlẹ̀ ọmọ ìjà tó dé ìbáru láàmì sọ wípé àìsèbáru kọ́mẹ̀rì tàbí kọ́ sọ pé àìsèbáru àìkọ́mẹ̀rì ó di ìrẹ́ ìbáru ló lè bá a kọ́ mẹ́bà kan tí ìbáàrù sí pẹ̀lú mọ́kànlẹ̀ ìmọ̀ alìbáàrù alìkọ́mọ̀rì tó ti ẹ̀mí sí i tó ṣé bá ó ní wà láàmú ẹlẹ́kọ̀rọ̀ láàmú ẹlẹ́kẹ̀ ẹ̀rí kúrò tó ṣe àpáníyà nígbà tí òfin mẹ́ta níjọ́ lọ́jọ́ àlùkọ̀rọ̀ ìkan òkú tí nǹkan ọba ṣe di méjì rẹ̀ ní sọ pé àpáníyà ẹlẹ́kẹ̀ ó ní àlùkọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ ìkan tó kù tó yẹ sábìlà ṣàmùsíyà máa tún ní ṣàmùsíyà ó túmọ̀ sí wípé tí wọ́n bá gbé lè tó tún ìdájọ́ ó ní ìdúgọ́mú láàmì ṣàmùsíyà tàbí kó o ní àlèdúgọ́mú àṣàmùsí àlèdúgọ́mú àṣàmùsí tó yẹ yín máa àwọn afọ àwa dáadáa ọlọ́kùnrin bá tẹ̀ òkú wọ́n wà èyí ti tí wọ́n ṣe ní kọ̀mọ̀ríyà ní ká máa kó tán ẹni ká máa pèsè ní wọ́n ní pẹ́tọ́ abáwò dáadáa á rí i pé láàmù yẹn lára gbólóhùn àlùkọ́mọ̀tì rárá ìdílé bí láàmù ọ̀gbìn kọ́mọ̀tì rárá. tààrà wò dáadáa láàmù yẹn níbi gbólóhùn ṣáàmù ti gbọ́gbà ìdí ìrìnàjò fi kẹ́ni ká mọ̀ tó wọn ní ṣáàmù. sáàjọ mi àwọn míì ní ẹ̀sùn fi ní ṣìkan kùn ríṣù ní ìkọ̀wà kí ni ríṣù ní ìkọ̀wà wọ́n ní nítorí wípé àwọn ará fi yẹn wọ́n ń sáǹdì mọ́ láàmú. tẹ́ ẹ bá jẹ́ wo alẹ́ nígbà tó sùpá bá yọ ìràwọ̀ yọkú náà máa yọ. ṣùgbọ́n tẹ́tí ọ̀rọ̀ bá yọ wọ́n ti bá bá ara wọn kọjá dáadáa. ẹ dáhùn ìdínú jáde ló ṣàkóso fún ìbọn lọ́rọ́ ti ṣe ìdìbọn fáwọn yìí lóòrùn yẹn ṣùgbọ́n ọmọ àrùn tó tún fi yọkú lẹ́fẹ̀ẹ́ yìí náà jáde. ẹ jọ sóyè wàlámẹ́lúwòlá sáàmì ha ìbúkọ̀ mọ́ sọ́wọ́n abáàní sọ bẹ́ẹ̀ ọmọ ìyá wàlámẹ́lúwòlá wà á kọ́ sí ìrọ́ nínú láàmà sí ilé mọ́kọ́lá ó ní lẹ́yìn ìgbà náà máa ṣe ìbáàrù láàmù sí ìlú mùtùlákọ̀ tẹ́rí mùtùlákọ̀ tó sọ yẹn ìtumọ̀ rẹ̀ ní sí gbogbo náà sí ìlú torí pé sí ìlú mẹ́ta lọ́wọ́ kò bá àjẹ́ láàmù sí ìlú máa bẹ̀rẹ̀ ìbáàjẹ́ láàmú kí ènìyàn ìbáàjẹ́ láàmú kí ènìyàn wọ́n ti ram gbogbo ẹ̀ ìdí tó fi sọ pé mọ́tò làkọ́ ni tó ti yálìta ìkọ́hu báàdù sàyà yálìta ìkọ́hu báàdù sàyà tẹ́tí láàmú àbẹ̀ tó ti. ẹ̀gbọ́n fáyé sàkọ́tọ̀hu náà lọ fáyé sàkọ́tọ̀hu áàlì fìràwọn náà ìyàkú náà lágùn àdúgbò ọ̀hásàrà ó tún mọ̀ ní bí sáyé sàbí àrárá ó kọ̀ yẹ̀wò tí ó kọ àlàáfíà tó dé nìkan òun nìyẹn mo rò wálá yẹn nìkan tó tó bá ti jẹ́ pé láwọn fi rìn bóyá máa gbé bí ìsàkọ̀ tó bá jẹ́ àmúlò bí ẹ̀kọ́ yìí bí yálùsà pé ọ̀hún tá sọ tó ti mọ̀dọ́rì ó ti pé mẹ́ta nítorí mo fẹ́ ṣe náà mo fẹ́ kà pé mẹ́ta tẹ́lẹ̀ kó ti pé mẹ́ta sókè tó bá nílẹ̀ ìbáàgì kò máa ṣe fún gbogbo tí ó yé ṣùgbọ́n. سهري تقول إطلاق يوم لوضع قلنا يقول إذا كان يوم قل لو إيه ألفون وأظهرتنا لا مفعيل إطلاق ما شيء ترى إيه يوم في نحو قل يا قل يقول قل نعم قل نعم شيء لو تحرصوا اليوم sára ẹnì kí lẹ́yìn ìgbà náà kúlínà tẹ̀sí máa bí yẹn ìlàkọ̀ máa bí yẹn yẹn ọ̀nà àkójú èsì mọ̀ tí wọ́n á rí ti kúlí kò ní wọlé kó rọ́bì ni wọ́n sọ fún ilẹ̀ àti bẹ́ẹ̀ kọ́ ni kì í sara àkójú èsì kẹfẹ́ ọ̀rọ̀ hálẹ̀ àti tó ń dà ẹ̀ ẹ̀ sígun ó ní ẹ̀ sí ìdí kò sí mbẹ o jàlá bá ńlá yàtọ̀ fún nàlọ́ bẹ́lẹ̀ mọ̀ sára yìí nìké wọn ló bá mu ìgbà tó wá bì ìfì sára yìí nìké wọ́n lá àdìgbò tí máa ó ṣíyà ìlàjà mọ̀hábà máa látọ̀ ìní àpapọ̀ ìyẹn máa má fi pọ̀ àlàyé tó wà nù ẹ jọ mú un kílíà tó àjò wáyà àgbà wọn sọlọ lọ àlà Muhammad wàá lè lọ sàmì lọ ó ti rà wọn. Thank you. wá ní ìjọ báyìí láyé lórí ẹ̀rọ ìbátan. lẹ́yìn náà fẹ́ lọ lébẹ́lẹ̀. mo lẹ́yìn náà fẹ́ lọ lébẹ́lẹ̀. ààbò. Ah, ẹ bá àpamọ́ náà dá o. àbó dáadáa ní ọmọ bó ṣe máa ń ṣe ìfẹ̀dúmọ́ lọ sọ ọ́